kíni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde. dàgbọ́. ẹ dákun ẹ wá nǹkan fìdílé ká jíjọ gbọ́. ó yá ká jíjọ gbọ́ ajá balẹ̀ lẹ́yìn ìròyìn káàkiri Fresh FM ẹ má gbé kúrò níbẹ̀ ìkànnì one oh five ṣe bòmílà kò dẹ̀ ṣe ta mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajá balẹ̀ ròyìn. eba. tó bá ti ṣí ẹgbà kó ti ṣí. kó máa lọ ni. ó tún ti dé fìlà wá ká yín mọ́lẹ̀. nígbà tí èso ọkọ̀ tí ò lépo nú tẹ́ńjìnì rẹ̀ sì wà òkè. ọ̀hún ọ̀hún kankan tó yọnu <laughs> lára ọkọ̀ tiwa. tẹná kan lẹ̀ gbẹ́sẹ̀ lé gbẹ́sẹ̀ lé mọ́kàn sáré jù mí máa lọ freshly freshly. <laughs> ajá balẹ̀ ìròyìn ó dé ó dé hmm. ní kẹ̀tíkẹ̀tí ó dé ní towótowó ó dé ní tọmọtọmọ ó dé ní tọlátọlá ó dé ní tọrọtọrọ hmm. ajá balẹ̀ dé o ó dé fìlà wá ka yín mọ́lé ajá balẹ̀ ìròyìn ni ó sì wé gèlè wá ka yín mọ́lé. ó wé gèlè o ìyá gèlè gan ni pàápàá gèlè ọ̀hún tún ní bí ọwọ́ ọ̀ṣọ́ kan lẹ́yìn báyìí tó ń yọ tọwọ́ ẹ̀yìn gèlè tí ajá balẹ̀ wé láàárọ̀ yìí <laughs> fìlà rẹ̀ náà sì ga ó tẹ̀ sí apá ọwọ́ ọ̀tún kẹ́ lè gba ọ̀tún rẹ̀ <laughs> láàárọ̀ yìí. <laughs> Ah, táyọ̀ ọkùnrin. gíni kí ló ṣẹlẹ̀. kí n tó rí náà ìmọ̀ tí ń ṣe sí ọ̀rọ̀ rẹ náà. àwọn tó ń ṣe sọ̀rọ̀ mi náà ló ṣe mú kọ́lọ̀ ara nkàrà ló kún síbi ìpéǹpéjú ọmọ tí ó ṣe sọ̀rọ̀ mi ọ̀sán àwọn tó ṣe sójú rẹ̀ náà hmm? ọlọ́run ó gbogbo ẹ̀ yọ́ọ́ mọ̀ dá a sí ọ̀nà ìbàjẹ́. kẹ́yìn ó tiẹ̀ rí ó tiẹ̀ rí. sẹ́ẹ̀rí nǹkan kan wà tí ọlọ́run fi dán obìnrin lọ́la ó là tíkè. Eh. oríṣiríṣi ni ìtọ́ba bá aṣọ tán fẹ́ wọ̀ mú wọ́n sàn mójú. <laughs> aṣọ ọ̀fẹ́ ni kí n fún ọ ọwọ́ à ń bì ọ̀pọ̀ ńlẹ̀. <laughs> ọlọ́run ló ti kàtí kí ọkùnrin látọ̀run. <laughs> bẹ́ẹ̀ bá ti tún kùnà àtọ́ máa dá sí o àti kéèbí tó ṣe fẹ́rẹ́fẹ́ tọ́pọ̀ lómúlómú díẹ̀díẹ̀ tí wáìtì ibẹ̀ tó pọ̀ ju oh, rẹ́ẹ̀dì lọ tọ́ bá rọra kún fẹ́rẹ́fẹ́ ọmọ tẹ̀lé ọ ojú rí àwọn ọdọ rẹ. ṣé guys follow me lèyàn ó dé ni ó ni ó fi mọ́jú ah, àti kèsè ni àbí àbí lady follow me àbí woman follow me. ayọ̀ ọkùnrin ẹ yóò rí kò ní wí. ìta ara ilé náà fẹ́ gbọ́nu tàbá nínú ìwé ìròyìn táwọn fún ọ ìgbàgbé kojú bẹ́ẹ̀ lọ. torí gbogbo nǹkan láyè mo kàn rí ọlọ́run kò sí tí mo ṣe tí èèfà yọ pẹ́lẹ̀ hmm. àìsí náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí njẹ́ ọjà wọn pè mí láńlọ́ọ̀dù mẹ́ta aládùúgbò wa tí wọ́n kíra wọn tẹ́lẹ̀ wọ́n ti kíra wọn. kí ló dé <laughs> ẹ lọ sáájì. olùsáájì. <laughs> èèyàn gbọ́dọ̀ mọ ẹ̀dá akọni ìkànsì ẹ̀sẹ̀lẹ̀ lánàá ó wà àdúgbò ní ẹ ìjà tó alálọ́ọ̀dù parí tí ò parí àṣé iná tó lọ gbẹ̀yìn àṣé lọ́gbà géètì gbọ̀gbọ̀gbọ̀ ní oníjì ta ta ni ẹ ó ní èmi ni Mr. Kini ó ní Mr. Kini màá tó ajá rẹ̀ sí ní ajá kí ló tilẹ̀ ọ̀dà náà gà lórí fẹ́ǹsì rẹ̀ kọ́ gba fóònù bá ṣáàjì ẹ̀ èmi náà ni mo ní ìdí ẹ̀. ọlọ́wọ́ ṣàánú ní làwọn bíi mẹ́fà bíi mẹ́jọ kan ní ẹ bá gbé placard lọ́wọ́ mm. wọ́n pé àwọn ń lọ rèé fẹ̀hónú hàn o lọ́fíìsì iléeṣẹ́ nepa o mm-hmm. wípé kí ló dé o wọn fáwọn náà wọn fáwọn náà <laughs> sórí ngbà wọn ò dé ọ́fíìsì àwọn àjọ amúnáwá ó tó gẹ́ ó tó gẹ́ ó ti tó gẹ́ mm. òkùnkùn ládùúgbò wa ó tó gẹ́ iná mọ́tàn ládùúgbò wa ó tó wọ́n ṣàti ń kọrin yẹn làwọn nepa bá ní kí ló ṣẹlẹ̀ ẹ̀ fún wa ná ládùúgbò kínní ẹ̀ fún wa ná ládùúgbò kínní pẹ́ẹ́ nígbà tẹ wá gbẹjà káwa mọ́lé nìsín. ẹ bẹ́ẹ̀ rí pé jẹnẹrétọ̀ làwọn náà. jẹnẹrétọ̀ lẹ́gbọ́n ti ń dún gbúrúgbúrú àbẹ́ ẹgbẹ́ pé wọ́n ń lọ́ọ̀gì lẹ́kùnlé àwọn ni jẹnẹrétọ̀ <laughs> lẹ́ ń gbọ́ kí èso òun ẹ̀rọ. ọ̀rọ̀ burúkú. ẹ wo adúpẹ́ ọbẹ̀ Èdùmàrè yóò mọ̀ ṣàánú wa gbogbo bí ó kù sí ọbẹ̀ Èdùmàrè yóò bá wa yanjú ẹ̀. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ tó máa mú jẹ po ilẹ̀ tó máa mú jẹyọ̀ lénìí a tún ṣe bẹ́ẹ̀ a tún jẹ mádùnmádùn bàbá oyin ni o ìkànnì fresh lẹ́ ń gbọ́ one zero five point nine ilé orin níbi tí àárín kékeré kékeré kékeré kékeré kékeré kékeré kékeré kékeré ètò títí máa rin kékeré jáde ní gbogbo ìgbà àti nígbà gbogbo tàárọ̀ yóò tẹ̀tì yóò tún rin kékeré Ìbàdàn láwà olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ nìyẹn ìlú tí gbé onílẹ̀ títún ṣe bẹ́ẹ̀ tí gbé àjèjì hmm. ibi yòówù kẹ́yìn náà wà gbẹdẹgbẹdẹ gbẹdẹgbẹdẹ gbẹdẹ tí rọ kókò lágbàlá òun náà ni ó rọ̀ wá síre o yóò rọ̀ wá sọ́lá yóò rọ̀ wá sọ́là yóò rọ̀ wá sí ìdùnnú tòun ayọ̀ ẹ kúkú ti mọ̀ pé bàbá ta òkòtó tójú rinrinrin hmm. yóò padà dé náà ni àti débà yín lálejò nù lẹ́ni ọjọ́ kejìlá ọbẹ̀ Èdùmàrè yóò lànà ọ̀là kan gbogbo wa ni o èjìgbèdè ọ̀là ó sì wọlé tọ̀ kó wa wa oṣù kejìlá wa yìí ọdún twenty twenty two yóò tù wá lára o wọn ò ní fi wá ṣe ètùtù ìlú tàwa ti ẹ̀yin ẹbí ará àti olólùfẹ́ wa gbogbo ọmọ yín ló ń kí yín o ọ̀rẹ́ yín ni olólùfẹ́ yín tẹ̀ fẹ́fẹ́ rè tó náà fẹ̀yìn fáyọ̀ oyè táyọ̀ ọ̀làdìmẹ́jì mc handsome agúrégé lédè yọ̀ọ́ mọ̀ gúrégé fún wa ni lọ́wọ́ lọ́mọ wà ń tèmi o fèrè ayọ̀ ni ẹ mọ fọ́n mm. etí ayọ̀ ni ẹ mú fi gbọ́ mm. etí kan yẹrí mm. bàtà kan yẹsẹ̀ ilẹ̀kẹ̀ bàdí tàbí ọdún ṣẹwọ́n ṣẹwọ́n. onímọ̀láyọ̀ kan. ó fi jẹ́ pé mi nìkan kí mo wá o táyé obìnrin ya gèlè lẹ́gbẹ̀ẹ́ mi. wọ́lọ́mọ wọ́lọ́mọ. <laughs> ọ̀dà kò burú àkú ojúmọ́ àkú ojúmọ́ mọ́ àkú ojúmọ́ mọ́ ojúmọ́ tá ẹ rí yẹn kó máa jẹ́ ojúmọ́ ọlá fún gbogbo wa ojúmọ́ tá ẹ rí yìí kó máa jẹ́ ojúmọ́ ọlá fún gbogbo wa ojúmọ́ tòní kó jẹ́ ojúmọ́ àlàáfíà àti lọ́jọ́ gbogbo gbogbo ibikíbi tá ẹ bá wà tẹ́ ti ń fetí gbéyàwó ẹ̀ ẹ̀yin náà sì kúkú ti mọ̀ pé ìròyìn àjá àbalẹ̀ tó bá ti dé ẹ̀yin náà mọ̀ kó dé nìyẹn tó bá ti ṣe ẹ mọ̀ kó ti ṣe nìyẹn kó mọ̀ sí fáínàlì náà ni o adétẹ́rí yẹn náà ni a fi mọ̀ bá ìrùkẹ̀rẹ̀ hmm. tẹ́rí yẹn la fi mọ̀ àwọn òjòyè ìró ìrùn pèlè iná ni tẹ́ bá ti rí ẹ ti mọ̀ pé ẹ da olórí tẹ́ dórí àwọn ìyálóde mọ̀ láàfin ni tọ́ba jẹ́ ti ròyìn àjá balẹ̀ pẹ̀lú ìwé ìròyìn èyí tọ́ba jáde tọ́jà tójoojúmọ́ lẹ̀ wa hmm. ńgbà tí ọba tẹ àwa lọ́wọ́ ní yàjóyàjó àjá balẹ̀ làwa náà fi ṣe àníjí ọbalẹ̀ tá a fi mọ sọ̀tún lọ ní ìgboro ayé sí etí gbọ̀ yín ìwé ìròyìn ti Saturday Punch ọwọ́ sóde o ìwé ìròyìn Saturday Vanguard òun náà wà ìwé ìròyìn Saturday Sun ọ̀gbẹ́yìn o ìwé ìròyìn Saturday Tribune òun náà wọ́n jọ kọ́ wọ́rìn ni torí wípé ní kọ́ wọ́rìn báyìí kárìn àpọ̀ yẹniyẹni ni wọ́n fi ṣe tọ́ba rí bẹ́ẹ̀ Dr Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mami g o mami jp Táyọ̀ obìnrin lẹ́gbẹ̀ẹ́ Táyọ̀ ọkùnrin. ọkùnrin ọyẹsẹ ẹyin ẹjẹ rẹ bẹ̀rẹ̀ sí ni máa fún yín ní àwọn kíni o àwọn kókó kòkò kókó kókó orí ẹ̀ gangan hmm. ó náà ní àmọ̀ jòde fún yín o táyọ̀ mi ojú rẹ̀ gan-an hmm. ìwé tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ò ní wò bára da sọ̀rọ̀ ìyàwó ń gbà mọ wá sùkú o níbo la wá bẹ̀rẹ̀ sí lọ jíwèé ìròyìn wò ní orí <laughs> rédíò. nítorí orí tí mo fi hàn ṣe ẹsẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìpalẹ̀mọ́ yín ọ̀tún la iná. nítorí fi hàn ní iná náà náà ọ̀sán tí bẹ nínú ọkàn rẹ <laughs> ọkàn rẹ rírí. <laughs> akatẹ ọdọ tí. ọkàn ẹ rí ọ lè lo ọṣẹ tábì bọ ẹnu mímọ́ o bá mi fi ọkàn bá mi fi ọṣẹ fọ ọkàn. àbẹ̀wò ẹ̀pẹ́ ń èèbó tiẹ̀. bá mi fi ewé pín bá mi fi wọ ọkàn eléyìí tí. tí mo fi hàn yìí nísìnyí. má fi hàn mí èrè àwòrán tí ń bẹ lójúde ìwé ìròyìn ah, Saturday Sun mọ̀mọ́ má gbójú ń bẹ̀ <laughs> èwo ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. àkòrí ni ẹ jẹ́ fún yín jàre ẹ mọ̀ dàtà yóò bí lóhùn àwòrán ni òun fẹ́ mọ̀ fún yín. ọ̀nà <laughs> mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ láàárọ̀ kùdùkùdù wíkẹ́ndì tẹ́yẹ̀ lè fi múnú olólùfẹ́ rẹ̀ dùn ní ọ̀túnla ni wọ́n kọ síbí farabalẹ̀ ká. ìwọ náà lọ́ọ́ ka nílé <laughs> babadélé ọmọ ká lójúde ìwé ìròyìn Saturday Sun ẹja sílẹ̀kùn kókó orí ẹ̀ gangan ká bẹ̀rẹ̀ sí ni máa kó bóde ni o hmm. wọ́n pé ọ̀rọ̀ ti ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ mọ̀ ti ń jáde lórí ntóníhun ṣe wọ́n kọ́ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ̀ lágbo òṣèlú fún tọdún 2023 ìbò gbogbogbò tá à ń wò lọ́ọ̀kan wọ́n ní ẹgbẹ́ òṣèlú eléyìí tó jẹ́ ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà All progressive Congress APC tòun ti ẹgbẹ́ òṣèlú alábùradà PDP wọ́n ní iná lọ́jà pé nǹkan kan ti ń fa fíagàn fíagàn o lórí ṣé àgbèkínní sí nígbònígbòn ni àbápá abogan ni àgbègbà wọ́n ní báwọn kan ṣe ń pé ẹ wo kò sí àní àní tíkẹ́ẹ̀tì yìí ẹnì tó bá jámọ́ lọ́wọ́ òun náà ni kò mú un wọ́n níbẹ̀ náà ni wọ́n ń dẹ̀dẹ̀ ara wọn pé ẹja wo ibi tí kinní wọn wò sí lọ́dọ̀ àwọn eléyìí káwọn fi bá ṣe gbé tíya wọ́n ti ń ṣe bí ẹni pé òǹkàlùkù àáyá gbọ́n mm, ògúngbè gbọ́n àyà ń tiro ògúngbè náà ń bẹ̀rẹ̀ à ń bọ̀ lódìdí o ojú ìwé kọkànléní ogún ìwé ìròyìn Saturday Sun ni wọ́n dìídì gbèsè. tó bá jẹ́ ti bí agbo òṣèlú ló bá wọlé jẹ́mi hmm. ọ́n sáré kan fẹ̀rẹ̀ gba agbo ètò ẹ̀kọ́ wọlé o lórí ìpàdé tí ẹ pé ẹgbẹ́ asuu ó ṣe lónìí yìí wọ́n pé òní yìí náà ni wọ́n mọ bí ọ̀rọ̀ ń lọ bóyá ìyanṣẹ́lódì tí wọ́n ti ń da omi rẹ̀ kaná tí wọ́n pé yóò bẹ̀rẹ̀ lọ́la ọjọ́ àìkú Sunday hmm. bóyá yóò gbìnàyà àbí òní gbìnàyà hmm. òpin ìpàdé òní wọ́n pàwọn ọmọ bí nǹkan ṣe ń lọ ìta gbangba ìwé ìròyìn ti Saturday Punch ń bẹ́ẹ̀ kò sọ ìwà lójú ìwé kẹta ìwé ìròyìn ti Saturday Vanguard pẹ̀lú. kódà lójú ìwé kọkàndínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn the Sun náà ọwọ́ à ń bẹ̀ náà the Saturday Sun àwọn náà fi bẹ̀. tọ́ba jẹ́ tagbó òṣèlú ni ẹjẹ́ ń ya yàbá bàrá eléyìí tí wọ́n sọ wípé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó padà sọ́ta gan-an ni yóò bọ́ sóróyè lọ́dún 2023 o lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tá a lẹ́nu ó wí àfikàdé ojú ìwé kọkànlá inú ìwé ìròyìn ti Saturday Punch. sórí ìròyìn tó wíwù náà kárí ayé ni ìbí aṣọ búẹ́dì tẹ́ délùú èbó dókè òkun ọ̀rá ẹni fi bora ojú ìwé kẹfà ni wọ́n fi sí nínú ìwé ìròyìn Saturday Tribune ṣẹ̀wárẹ́lẹ̀ yìí táwọn dìídì kọ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ́ẹ̀ sójúde ìwé ìròyìn Saturday Tribune láàárọ̀ tòní ni wọ́n fi ń sọ̀rọ̀ wọn ni ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní jáde látẹnu àwọn àgbààgbà ní apá àti Niger Delta wọ́n ní wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa fi ọwọ́ gbá àyà ni wọ́n pé ní táwọn fọwọ́ gbá yìí kèé máa ṣe é gùn ẹranmọ̀ làwọn máa ń fọwọ́ gbá ń bẹ̀ lórí ìpinnu tàwọn sì ni ìpinnu àwọn ni pé ẹnikẹ́ni tó bá lè jẹ́ pé ó gbé tíkẹ́ẹ̀tì fẹ́ni tó wá láti apá àríwá orílẹ̀-èdè wa nàìjíríà àwọn ò ní jẹ́ kí àgbò kó gbéwé rẹ̀ jẹ àwọn ò ní ṣe àtìlẹ́yìn fún un wọ́n pé bí wọ́n ṣe ń wíyàn ìní Emir àti Bauchi lọ́nà ń sọ̀rọ̀ pé ẹ̀jẹ̀ jẹ́ sọ́ra wa ká má fi kínní yìí sórí ẹlẹ́yàmẹ̀yà tòun ẹlẹ́sìn mẹ̀sìn ẹ̀jẹ̀ àgbè e lérí pé ẹni ọba tọ́ òun náà lẹ́kọ́ jámọ́ lọ ọ̀rọ̀ yẹn ń jáde ńbẹ̀ lọ́wọ́ ọ̀sàlẹ̀ belenja lójú ìwé karùn-ún kan náà nínú ìwé ìròyìn Saturday Tribune ni wọ́n fi eléyìí náà sí o wọ́n pe òfin kan eléyìí tí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari tó gbé kalẹ̀ gbẹ̀ wọ́n ní ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti pé òfin kò jọ́ àwọn ṣe bẹ́ẹ̀ àwọn wọ́gilé kí ààrẹ ọmọ tẹ̀lé torí pé kì í ṣe ìlànà eléyìí tí ó ṣe kíni o tó bá òfin orílẹ̀-èdè nàìjíríà mu òfin ọ̀hún ni ló ní ń ṣe pẹ̀lú ẹ̀ka ètò ìdájọ́ láwọn ìpínlẹ̀ pé kí wọ́n máa gbọ́ bùkátà ara wọn tí wọ́n pè ní ọ̀dà tẹ́ẹ̀nì ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune láti jábọ̀ ẹ̀ lódì ń ọ̀dà kò burú bàjẹ́ jẹ́ kí n jẹ́ iṣẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ ètò ìpàdé àpérò ìta gbangba tí wọ́n fẹ́ ṣe wọ́n pé ààrẹ ti fi ọwọ́ gba ẹran láyà yàtọ̀ sí egungun báyìí o ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà ajagun gbébọn tì Muhammadu Buhari wọ́n pé bàbá pé lẹ́yìn àwọn ọ̀dọ́ ni òun wà o torí wípé àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè wa nàìjíríà náà ni ògo ọjọ́ iwájú gbogbo ọ̀dọ́ yòówù tọ́ba ti yọ sí bọ̀m̀bọ̀ ẹ̀yin wọn ló wọ́n wà bíi ké ojú ìwé kẹrin ìwé ìròyìn ti Saturday Punch ni mo ti jẹ́ ṣe ààrẹ fún yín. sórí iṣẹ́ ààrẹ yẹn bó ṣe jẹ gẹ́lẹ́ òun náà ni wọ́n gbé sínú ìwé ìròyìn Saturday Sun náà ojú ìwé kejìdínlọ́gbọ̀n ibẹ̀ lẹ́ẹ̀ ti bá ń bẹ̀ ibi tí ààrẹ ti ń pé ọ̀dọ́ lèmi ń fẹ́ o ọ̀dọ́ tó sì kájú ẹ̀ ni wọ́n ti wí fún wọn lẹ́gbẹ́ òṣèlú APC ẹ̀wájá lọ sí ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Tribune ọ̀rọ̀ ní ń ṣe pẹ̀lú ajàfẹ́tọ̀ ọmọnìyàn ọmọ ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ Sunday Ìgbòho ṣà wọ́n ní ọ̀rọ̀ tí ń jáde o látẹnu ẹni tó jẹ́ agbẹjọ́rò rẹ̀ ìyún Yomi Aliu tẹ́bi ń tó àwọn èèyàn létí wípé sẹ́rí ní ibi tí Ìgbòho wà ní ilẹ̀ olómìnira ti Benin wọ́n pé kòkòkò báyìí ní arọ tálẹ́ o òjòjò kan kò sì ṣe ògùn wọ́n pẹ́ kódà gan pa àwọn tí wọ́n jẹ́ àwọn olóṣèlú wọ́n ti bẹ̀rẹ̀ sí ní máa lọ́bì lọ́kòkó wọ́n ti ń yẹ kámbẹ̀ wọ́n wá ń bá a sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan lórí nǹkan kan àti nǹkan ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n ìwé ìròyìn Saturday Tribune ló dídí ìròyìn ni wọ́n gbé sí làwọn. bí ìyẹn ṣe wà níbẹ̀ yẹn hmm. ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Saturday Vanguard ìròyìn tó ní ṣe pẹ̀lú agbo òṣèlú náà wà ń bẹ̀ lẹ́yìn tọ́já pé àwọn ẹgbẹ́ kan wọ́n ṣe àgbéléwọ̀n àwọn ìsọ̀rí ṣàǹkóṣàǹkó mẹ́ta kan lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n pẹ́ láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn wọ́n ní ní ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà wà wọ́n wá tọ́ka sí tinubu wọ́n tọ́ka sí Tambuwa wọ́n tọ́ka sí Wike wọ́n pe àárín mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún mm. iná ni eh, àgbò yóò ti gbowó ìkànjẹ láti jẹ́ pé <laughs> ìbò wọn tẹ̀ wọ́n láti tukọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà àwọn ẹgbẹ́ wo wa ni mm. ìwé ìròyìn ti Saturday Vanguard lójú ìwé keje tó ń tiwé ìròyìn ti Saturday Punch ní ojú ìwé ìkeje náà ní sẹ́mísẹ́mí ni wọ́n jọ wà ń bẹ̀ sórí ìròyìn eléyìí mm. wọ́n ti jẹ́ arojú ọjà o jẹ́ kí n jẹ́ iṣẹ́ ti ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ẹni ó ṣèkìlọ̀ fún gbogbo àwọn ọ̀dọ́ látàrí ti mo fi hàn lẹ́ẹ̀kan ń hmm. lábala tọ̀dọ̀ rẹ eh. àti tí mo rí lábala tọ̀dọ̀ mi wọ́n wí pé hmm. ní ìgbáradì ti àyájọ́ ọjọ́ ọ̀la <laughs> ti í ṣe àyájọ́ ọjọ́ olólùfẹ́ tó ṣe wípé ẹ̀yọ tó ṣe eh. pé gbogbo àwọn ọ̀dọ́ hmm. kódà tí ọ̀yọ́ àwọn abilékọ ìyálékọ ọkùnrin lékọ míì náà sílẹ̀ wọ́n pọ́n kálukú ọ́sọ́sẹ́ o ààrẹ wípé pé ẹ o ẹ sọ o mm. ọlọ́run ò ní jẹ́ kí bá mọ̀ ọ́n jẹ kọpa ọtọlani ọtọlani ọtọlani valentine oluwo olúwo sọ̀rọ̀ mm, tìlú wo ọba abdulrasheed akànbí mm. ó pé kò sí o kò sí ń o wípé èmi ń sọ wípé kí gómìnà pínlẹ̀ ọ̀ṣun oyetola kọ́ràn pẹ̀lú mílíọ̀nù lọ́nà ogún náírà láti fi ṣègbéyàwó irọ́ wọn pamọ́ mi o ń bẹ nínú ìwé ìròyìn ti Saturday Punch. ṣe rí ní ìpínlẹ̀ Èkìtì Èkìtì kété wọ́n ní ó ti sọ̀rọ̀ Bándélé lọ sọ̀rọ̀ ó ní òun ti faramọ́ o ẹni tí ọjàwé olúborí nínú ìbò abẹ́nú ti ẹgbẹ́ òṣèlú wọn ń bẹ̀ òun lẹ́gbẹ́ òṣèlú PDP ìyún oyè bá ń jí o ó sì ṣe é ní àlàyé gan pàápàá ó ní àní àní òsè ṣe rí àṣẹ́lẹ̀ èyí tí ń jẹ́ ṣé lẹ̀ ṣé bá tí Fáyẹmí ti ṣe òun náà ni àwọn ó lò láti mú àtẹ̀gùn ìjáwé olúborí táwọn ó fi mu lò Oyèbánjí ń lò ń sọ̀yún jáde mm. ẹja lọ sí ojú ọjà ìdéǹdé tá a bá dé ah. lódìdí lódìdí láàmú ọjà jù ú lẹ̀ fún yóò fresh náà ń pè bí ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. kò mà sọ ohun tọ́lọ́run mi kò lè ṣe fẹ́mi ọmọ rẹ̀ o ọlọ́run tí kì í bá tì tó ń gbénu apostle p o fàjẹ́mísìn oṣù nǹkan ti rí ní world healing evangelical church aka prophetic and revival ministry soludo layout alexander odualaro amadak nursery and primary school àpáta ìbàdàn ọlọ́run tí kì í bá tì yóò mú ìnira jìnnà sí ilé rẹ yóò lé omi ìpẹ́jù tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ sí sàkáání rẹ ogun ọjọ́ pípẹ́ yóò ṣẹ́ wọlẹ̀ ìdè máa já pàtì this is the promise of the most high God for all the partakers at ọlọ́run tí kì í bá tì program with a theme bread of adversity and water of affliction hot on friday eighteen february. February 2022 at 5 a.m. to 5 p.m. After this program, you will look for that bread of adversity and water of affliction and found them no more. 16 to 17 February 2022 is the workers' seminar between 4 p.m. and 6 p.m. daily. Ministry Evangelist Elijah Akitunde Ọlọ́run sọ Lady Evangelist Kehinde Kọ́kọ́rọ́ Àṣeyọrí. Reverend Emmanuel Oyewole. Reverend S.O. Ilesami and other anointed men of God. Hosts are Pastor Mrs. V.O. Fajemisin and Apostle P.O. Fajemisin. Inú ìpàdé Ọlọ́run tí kì í bá tì. Lógun ti fi ayé rẹ̀ ta káìtì yóò ti dàwátì jésù dóde o. oní tèmi fóònù tó promise mi ń kọ́. Ah, má wọrí olólùfẹ́ mi tí n bá ti gbowó iṣẹ́ tí mo ṣe fóònù tó wà pa ni màá rà fún ọ bó ṣe promise ẹ lásìkò valentine lọ́dún tó kọjá nìyẹn tó fọ̀rọ̀ dídùn bó mọ́lẹ̀ wo arábìnrin má gbà fún ọjà yẹ àkókò ọjọ́ olólùfẹ́ ti wọlé dé tọdún ìtúsára ọ̀tọ̀ tecno pẹ̀lú laplace fẹ́ fìfẹ́ hàn fáwọn ojúlówó oníbàárà wọn bẹ̀rẹ̀ láti february fresh títí di february twenty eight twenty twenty two níbi tí gbogbo oníbàárà tó bá ti ra spark eight series pofa series and pop series yóò ti láǹfààní four thousand discount lórí ọjà tó bá rà àtàwọn oríṣiríṣi ẹ̀bùn míì láàrin àyájọ́ ọjọ́ valentine àṣekágbà àríyá olùkọ́lójú yóò wáyé ní twenty fifth february twenty twenty two pẹ̀lú mèdè fúnmi martins àti olólùfẹ́ rẹ̀ afis ọwọ́ tó wọ́n sì máa fún àwọn olórí oníbàárà tọkọtaya lẹ́bùn lójúkorojú grand finale ọjọ́ àṣekágbá ẹni tó bá gbégbé ọlọ́kẹ̀ yọ jẹ̀bù ńlá yóò tún lọ jẹ̀gbádùn òpin ọ̀sẹ̀ ní four star hotel kàn sí iléeṣẹ́ wọn tó wà ní number nine àti number eleven queen elizabeth road opposite group medical hospital mọ́kọ́lá ìbàdàn àti ní shop c four two kókó mall dùgbẹ̀ ìbàdàn telephone zero eight one three two three seven five six six six laplace let's go there. Let's go there ọ̀pọ̀lọpọ̀ ìdílé ló ti dàrú nípa ìgbọ́ra ẹni yé lólùyàwó ẹni bí ẹni lùbàrà pàápàá jùlọ nípa ìrọmọ bí tàbá ilé ṣe déédéé ọmọkùnrin lọ́dọ̀ aya rẹ̀ èyí ló máa rí ọlálọ́mí àmọ̀lé àti kọ́mọláfẹ́ ọláìyá pẹ̀lú àtìlẹ́yìn fresh one oh five point nine fm ìbàdàn ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tá a pè ní okun ìfẹ́ láti fi mọ́tòdé bá gbogbo nǹkan wọ̀nyí sátidé ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà yìí ní ìdánilẹ́kọ̀ọ́ yìí music house ilé orin challenge ìbàdàn bẹ̀rẹ̀ láago méjì ọ̀sán gẹ́gẹ́ dókítà dókítà akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ ṣègùn òyìnbó wà ń kalẹ̀ láti máa tẹ́tí gbàlàyé yín nípa ìrọmọbí tí wọ́n sì máa sọ ń tọ́fà àtọ̀nà àbáyọ pẹ̀lú dókítà onímọ̀ ìṣègùn ìbílẹ̀ ọmọbọ́láńlé ọláoyè tó sì gbéra àti gbà bẹ́ẹ̀ egbòogi ìbílẹ̀ amọ́rokùn ní gbáyagíyágí tó tún ṣagbátẹrù ìdánilẹ́kọ̀ọ́ yìí ènìyàn pẹ̀lú òfin tó rọ̀ mọ́ ká máa lu ìyàwó ẹni. prophetess fúnkẹ́ adétúbẹ̀rù she matters náà ń bọ̀ láti bá wa sọ̀rọ̀ nípa ìbágbépọ̀ lọ́kọ̀láyà fẹ́kùnrẹ́rẹ́ àlàyé pé zero eight zero three three five oh four seven oh four àti zero eight zero seven seven seven seven seven eight two one ìdánilẹ́kọ̀ọ́ òkun ìfẹ́ ayọ̀ wà ń bẹ̀ ni ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà aṣọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kàkàdí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká wọn mọ́ tónítóní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóni láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà ní Modákẹ́kẹ́ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nu la àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kàn fáàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn ọ̀nà gbogbo lọ́wọ́ bá sọ̀rọ̀ nílùú ìbàdàn fún gbogbo ẹni tó bá ti ṣe tán tó fẹ́ gba àyè sọ́ọ̀bù ńlá tó gbà yẹ rò lọ́kàn òjọ̀kan islamic mission ultramodern complex oríta basọ̀rọ̀ ìbàdàn iléeṣẹ́ expert e nigeria limited wọ́n ń pàkíyèsí wa sí pé bàbá sòwò jèrè tàbí toworogun sápò àsùnwọ̀n tá a fẹ́ gba àyè ní shopping complex níbi tọ́nà tó dáa wọ bẹ̀ tí iná tó wà ń bẹ̀ ṣe rokoṣo tí security bẹ́ sì dúró wámúwámú ilé ìgbọ̀nsẹ̀ ìgbàlódé tí big store sì wà láti kẹ́rù sí warehouse for shopping àyè gbọ́kọ̀sí tó fẹ̀ ibẹ̀ òmù láti mọ̀ ibi tó ṣe júwe fún ẹni tó fẹ́ báni rajà islamic mission association of nigeria tí wọ́n ṣàgbékalẹ̀ islamic mission ultra modern complex olóòtú abasọ̀run ìbàdàn pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ iléeṣẹ́ expe nigeria limited tó ń bá wọn bójútó bọ̀bá ṣe ń wálé láti ilẹ̀ òkèèrè tó nílò stores tàbí shop tó láàyè pẹ̀lú ìdẹ́ra tọkàn ló sì balẹ̀ láìsí pa e jẹ́ ń júwe fún ọ mọ ọgbọ̀n náà sí o ti débẹ̀ mọ wáyé gba winners road ní basọ̀run ọ̀nani fún ìwádìí àti béèrè pé zero zero three five zero eight zero one three six tàbí zero eight zero two three three three three nine seven five gbàsọ́ọ̀bù sanwó sanwó sọ́ọ̀bù kó sọ́ọ̀bù kóró kọ́ tajà lùbáríkà olùkéde Islamic Mission. kẹ́kẹ́kẹ́ gbìgbìgbì ó ti máa gbọ́ bó ṣe ń dún Pasuma ń bọ̀ nílùú Ìbàdàn láti wá dàlúbọ̀lẹ̀ láyàjọ́ olólùfẹ́ February fourteen wo ohun gbogbo ti sẹ̀ ní mìnìjọ̀jọ̀ tó mi àlàgbà ní Osmark Hotel and Suites ti ń bẹ lórí àkàlà lẹ́yìn Anchor Mall Saunis Estate lóhun gbogbo ti máa ṣẹlẹ̀ máa bọ̀ pẹ̀lú olólùfẹ́ rẹ wá jayé rúra pẹ̀lú àlùjọ tó ta lẹ́nu látọwọ́ Pasuma wonder ọmọ ìyàwó Mr mmm. àlàbí ọjọ́ yẹn máa rí Pasuma. pẹ̀lú DJ Scopeman àti Láìdé Bákàrè ààbò tó péye ń bẹ ọyẹ́ afẹ́lẹ́lẹ́kùn rere tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gan tún nàgbà láìsí tàbí ṣùgbọ́n èrò tòun tẹ̀sẹ̀ wìtìwìtì ó di Osmark Hotel and Suites lórí Akala lẹ́yìn Angkor February fourteen àyájọ́ olólùfẹ́ tọdún yìí máa ta lẹ́nu yàtọ̀ jẹ́ máa já ọ tán aago méjìlá ọ̀sán sáago mọ́kànlá òru lẹ́tọ̀ regular ten thousand naira VIP one fifty thousand two hundred thousand naira ní silver gold three hundred thousand platinum five hundred thousand fún àlàyé kíkún ẹ pè nọ́mbà yìí zero eight one six one seven zero five four zero five yèyé àgbẹ̀dẹ̀gbẹ̀yọ̀ fresh fm mọ́mìjì o ayẹyẹ èyí gàlágàjù five in one event ni oh, a ó jọ ṣe ni. <laughs> gbẹdẹgbẹdẹ obìnrin kan ò ṣerú èyí rí o. yèyí agbẹdẹgbẹ yọmọ mi tí o fresh fẹ. dr chief mrs olutayo faneti okelọla jp ló sì ní ẹ nìbàdàn. five in one program ní. ayẹyẹ ọjọ́ ìbí birthday bash lálàkọ́kọ́. book launch lẹ́lẹ́kejì. launching of foundation lẹ́lẹ́kẹta. inauguration cooperative society lẹ́lẹ́kẹrin. award presentation ló ṣẹlẹ̀ karùn-ún. ó máa wáyé lọ́jọ́ saturday march five ọdún yìí. light magic hotel and event center. ọ̀fà kalẹ̀ expressway ti pa garaji ìbàdàn láti ṣe é bẹ̀rẹ̀ la gomẹ wa arọ dalẹ̀ kẹlẹlẹ. àwọn olórí wa lọ́jọ́ yẹn ni fẹmọ la kasta. báyé kọrẹsì. u kọlẹ agade sẹgbẹlẹ jésù. a ti de daniel. ankara taamu a ti ni fi sara ti wọlé. four thousand naira lọ gba mẹ́rin. èèyàn gọ́rùn tó bá kọ́kọ́rọ́ so gbẹ̀bù tó jọjú. asọmọ mi jí o. ti wà ní fresh fm mílíọ̀nù challenge ìbàdàn. a tún lè gbé zero eight zero two three three three one six one eight. gbogbo olókòlókò tó kulujà kẹjà kan ló máa wà ń bẹ́ẹ̀. dókítà yín ká yé fẹ́lẹ́ mọ́ ẹ̀ lólùgbàlejò àgbà. àwọn arẹtí yẹn o ọlọ́run ó jẹ́ arẹ́sìn òmò gbọ́dọ̀ jókòó nílé mọ́ báyìí o torí àwọn ẹṣin là ń wá tí wọ́n ń fẹsẹ̀ kojú ẹsẹ̀ ẹṣin rẹ́wọ̀n yìí. àwọn wo nu wo bàbá. àwọn jẹjọ bó ṣòwò ni ṣùgbọ́n tí wọn ò ní jówó dásùn wọn jọba. àwọn tí ò ní jẹ́ wo òkú kòkò. torí irú wọn gan níjọba ìpínlẹ̀ ọ̀yọ́ fi gbé ọ̀yọ́ state anti-corruption agency ọ̀yá kàkalẹ̀ bàbá ti kẹ́fìn wà bàjẹ́ kan tàbó mi láwùjọ wa bóyá àwọ̀ kẹ́fìn pé àwọn kan ń gbowó gbọ̀bẹ́ kí wọ́n tó sojúṣe wọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba àbí àwọn kan ń powó lù ń pónpó nítòsí rẹ̀ gbìyànjú fi tó àjọ yákàlétì àṣírí ni wọ́n sì fìwé ẹ̀hónú tó o bá kọ ṣe olùléṣẹ́ àjọyàká wà ní contact four seven three fajimi street agodi gra ìbàdàn. union bank building la wà lówódé lọ́yọ́ọ́ nọ́mbà twelve ládùúgbò tọkọtaya lọ́pọ̀pọ̀nà tara la wà lógbómọ̀ṣọ́ lẹ́rùwà àdójúkọ ọ́fíìsì vio lójú ọ̀nà tuntun ìrúwà síbàdàn àpínítẹ̀ la wà ní ṣakí ládójúkọ fọwẹ́wẹ́ islamic school ojú ẹ̀rọ ayélujára oyaka ní www.oyaka.ng Ọ̀yọ́ State Anti-Corruption Agency oyeka ló sọ pé kí ìwà ìbàjẹ́ lè di ọ̀rọ̀ ìtàn nípínlẹ̀ Ọ̀yọ́ má dákẹ́ sọ̀rọ̀. Ìkéde ìwá láti ọ̀dọ̀ àjọ tó ń gbógun tiwa jẹkújẹ nípínlẹ̀ Ọ̀yọ́ oyeka. ẹ ṣe ọlọ́rẹ̀ bàbá ẹ ẹlẹ́rù òní. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo ọlọ́run elédùnmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú Bíbélì a máa gbéra ní ọjọ́ karùn-ún a padà ní ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa Evangelist Ojuade and Pastor Seun Yewusi Oniwaasu among others. For inquiries please visit UFIT Fly office Success House Seven Up Road Oluyale Main Estate Ring Road Ibadan or call 0706 seven zero six three three seven seven seven two Ìrìnàjò ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá P.F. Owa àti ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè míì àjọ máa wà ń bẹ̀ ni. Lee City University University Ibadan invites applications from suitably qualified candidates into the over 80 undergraduate programs that we run, including medicine, dentistry, and pharmacy, which currently offer a 50% tuition scholarship on a first come, first served basis. Other courses are law, nursing, mechanical engineering, computer and information science, architecture, mass communication and media technology, accounting, and a host of other courses with a minimum UTME score of 140 and five relevant O level credits. Admission into 200 level is available for candidates with direct entry qualifications such as NCE, OND, or equivalent professional qualifications. HND holders may proceed from 300 level. Candidates awaiting result may also apply. For a full list of courses, our affordable tuition fees, and other information, please visit our website lcu.edu.ng. You can also reach our Abuja, Lagos, Enugu, and Port Harcourt liaison offices on 0815 331 8709. Leeds City University. Knowledge for self-reliance. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ròyìn kẹ́síkẹ́. ẹ jẹ́ wá gbéra ńlẹ̀ báyìí ká gbéra tán hmm. ẹ̀yin náà kúkú mọ̀ pé báwa bá ti débi iṣẹ́ ṣíṣe làwa ṣe é torí pé àwa kì í ṣe adébí ẹyìn má ṣe gbogbo adébí ẹyìn má ṣe báyìí àgbàlagbà ọ̀lẹ ni o. ọjọ́dọ̀ hmm, ọ̀dọ́ ọ̀lẹ kọ́sà arúgbó arúgbó ọ̀lẹ ni ọmọ èké ọ̀lẹ ni pẹ̀lú ẹ̀sìn mọ̀ wípé ntọ́ba ti yá kan lọ́dọ̀ tiwa kì í pẹ́ mọ́ hmm. torí ilá ń tètè ni ọjọ́ tó ń ṣègbéyàwó yẹ ọ̀rẹ́ ẹ tiẹ̀ kọ́ lọ́kọ́ bọ́ọ̀rẹ́ tèmi bá jẹ́ yàwó <laughs> jàre oje <laughs> ajá tí ń ṣègbéyàwó bẹ́ẹ̀ ní kàgbọ́ ọmọ wàrà ń ṣe sàkí gbogbo rẹ̀ ó lè bá àtètè kú mú bí ìdodo ẹ̀fọn ni tọ́ba rí bẹ́ẹ̀ jẹ́ ká gbéra tán ìta gbangba àwọn ìròyìn ti Saturday Punch rèé ìròyìn tó ní pẹ̀lú agbo ètò ẹ̀kọ́ ni ẹgbẹ́ ASUU pẹ̀lú ìpàdé tí pé wọ́n ṣe lórí ìrọ́kùkù kẹ̀kẹ́ ìyanṣẹ́lódì tí pé wọ́n tún gbé agbada rẹ̀ kaná kó àpólà agidà sí ń dì wọ́n ti wá wí pé òní yìí tí wọ́n kórajọpọ̀ ṣe ìpàdé náà ni ó jẹ́ wọn mọ odò wọn da ọ̀run lásì bóyá kí ìyanṣẹ́lódì ọ̀hún ó gbìnàyà ni àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tí ó pe ìdí tọ́sọ ìdí pàtàkì tí wọ́n fi fẹ́ ṣe ìpàdé ẹni tí ṣe ààrẹ ẹgbẹ́ asuu lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke ni ó ń fi ọ̀rọ̀ léde pẹ̀lú ẹ̀dùn ọkàn wípé àwọn ọmọ wípé báyìí ni ọ̀rọ̀ àdéhùn gbogbo eléyìí tí wọ́n pe ìjọba àpapọ̀ àti ẹni tí ṣe mínísítà fún ọ̀rọ̀ òṣìṣẹ́ àti ìgbanisí iṣẹ́ Chris Ngige tí wọ́n sọ níwòye ọjọ́ kẹńlá oṣù kẹwàá ọdún tó rékọjá lọ àwọn ọmọ wípé wọ́n tan àwọn sí ni àwọn ọmọ wípé wọ́n kàn gbé àwọn mọ́ra ni wọ́n wá wípé kò wá burú kò sì wá bàjẹ́ o wọn níwọ̀nba àgbà tọ́já wípé wọ́n fi lo àwọn ni àwọn náà fi yé wọn wípé àfilọ̀ lórun orí kẹ̀kẹ́ ẹni tó bá gbà iná ni yóò dàbí gbà wípé yóò sùn lọ tí yóò sì ṣubú tàbí la nígbà tí ọ̀ǹtẹ̀ síwájú tí wọ́n fi ìwé ìpè ṣọwọ́ sí gbogbo àwọn iléèwé gíga fáfitì èyí tí ń bẹ ní abíòrù lórílẹ̀‐èdè wa nàìjíríà wípé ìpàdé pàtàkì ọwà o ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke wọ́n wípé lópin ìpàdé náà tí ó wáyé ní òní inú ó jẹ́ kí àwọn ọmọ bí ó ṣe jẹ́ wọ́n pé gbogbo táwọn sì ń jà fún ẹ̀yin ọmọ orílẹ̀‐èdè wa nàìjíríà ẹ má rí bí ìgbà wípé bóyá àná ló bẹ̀rẹ̀ àbí ìjẹta ẹ má rí bí ìgbà wípé èṣin ló bẹ̀rẹ̀ wọ́n ní tẹ́ ẹ̀ bá gbàgbé pé láti ọdún 2020 òun náà ni ìyanṣẹ́lódì ti ń wáyé súkété súkété tí wọ́n tún bomi paná rẹ̀ tí wọ́n wípé ẹjẹ́ ajá mi lórí díẹ̀ ẹ̀jẹ̀ aṣẹ́wẹ́lẹ̀ lórí tọ́jà pé lópin bẹ́ẹ̀ iná ni kò tún ní sí kankan àwọn ò ní gbọ́pa àwọn ò ní gbọ́po kankan pé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ó tún wà tí ó tún wá jẹ́ pé rẹ́gẹ́dẹ́ ni wọ́n pé bẹ́ẹ̀ làwọn tún ṣẹ́gun lé ìyanṣẹ́lódì èyí tó wáyé ní àyà èṣín tọ́jà pé oṣù gbé oṣù pọ̀n ìnìyanṣẹ́lódì náà ló fi lọ tó sì ṣe ìpalára fún àwọn akẹ́kọ̀ọ́ táwọn òbí àtàlágbàtọ́ àti àwọn ẹ̀ka ṣe ìpàdé pẹ̀lú àwọn ní tọ̀sán-tòru kódà wọ́n pe àwọn tí wọ́n jẹ́ òǹkàwé tí wọ́n jẹ́ òǹkàwé ní àwọn ilẹ̀ òkèèrè ní ilẹ̀ aláwọ̀ funfun wọ́n ní wọn ò jẹ́ kí etí àwọn odi sí ìpè lóòrèkóòrè pé báwọn bá kúrú ìpè ní ẹsẹ́wọlé ìyanṣẹ́lódì torí àwọn ọ̀dọ́ báwọn bá jókòó táwọn bá ga wọ́n pé gbogbo ẹ̀ làwọn gbàrò táwọn fi ní ọ̀dà kò burú nígbà tí ìjọba àpapọ̀ ti pé káwọn ṣẹ́wélé ìyanṣẹ́lódì lẹ́sìn táwọn sì fi gbọ́ táwọn sì fi gbà ní ìbámu àti ìrètí wípé ohun gbogbo tí wọ́n sọ wípé yóò jẹ́ mímú ṣẹ yóò rí bẹ́ẹ̀ wọ́n wá wípé níwọ̀nba àgbà tó jẹ́ wípé bákan náà lọ́mọ sorí ọ̀rọ̀ yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ ajá wípé báwọn bá gùn lé ìyanṣẹ́lódì míì kò léèwọ̀ o wọ́n wá wípé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ nínú gbogbo àwọn èsì táwọn ń gbọ́ lábẹ́nu lọ́dọ̀ ìjọba àpapọ̀ àti ìrawọ́ ẹ̀bẹ̀ wọn àti ń tó wu àwọn gangan pọ̀tọ́rọ́ èèyàn sàmọ̀ ọmọ ntọ́ bá wù ú èèyàn sì mọ̀ ọmọ ntọ́ bá fẹ́ wọn pe ntẹ́yàn bá sì fẹ́ lọ́fẹ́ wọn lè fi ìmí ìlọ̀yàn tọ́da ju ntẹ́yàn fẹ́ lọ kéèyàn ó pòun ọgbà kò sì wù yàn ni wọn pe bẹ́ẹ̀ ni ìpàdé tí àwọn ó ṣe lónìí yóò ṣe wá jẹ ọ̀jọ̀gbọ́n Emmanuel Osodeke wọn pe gbogbo àwọn ẹ̀ka ìgbìmọ̀ olóyè ẹgbẹ́ ASUU lábẹ́ àsíá ilé ẹ̀kọ́ gíga fáfitì kọ̀ọ̀kan táwọn pèsè ibi ìpàdé ọ̀hún wọn ni wọn ti mọ bí àwọn ó ti ṣe wọn ní fún ààbò tó péye àti kọ́mọ̀bà àdàbí ìgbà wípé àwọn fẹ́ jẹ́ kí àwọn filé sólúwòrán sùn Mm, àwọn ò ní sọ ibi tí ò ti wáyé ń yanya ṣùgbọ́n àwọn táwọn fìwé pè wípé ẹ wá sípàdé o ẹ jẹ́ àforíkorí o ẹ jẹ́ àfikùnlukùn o ẹ jẹ́ àmọ́ bí ṣe ń lọ o ẹ méjì àdáṣe o wọ́n ní àwọn ti mọ bí ìpàdé ò ti wáyé wọ́n ní ìgbà táwọn bá wá dé pàdé yẹn wọ́n ló lè gbà wọ́n wákàtí méjì ó lè gbà wọ́n wákàtí mẹ́ta ní tó ṣe kókó ni pé káwọn òfòrí okò sọ ọdún wọ́n ní tọ́ba wá ṣe wípé ìyanṣẹ́lódì yọ bẹ̀rẹ̀ lọ́la ìpàdé òní ní ọ̀sọ̀ bí ọ̀bá sì ní bẹ̀rẹ̀ mọ́ ìpàdé òní ní ọ̀sọ̀ wọ́n wáyé pé èyíkéyìí àwọn olóyè láwọn iléèwé ga fáfitì tí àwọn ni wọ́n wá méjì méjì mẹ́ta mẹ́ta tí ọ̀bá wá wá àwọn rí wọn bí agbẹ̀yìn bẹ̀bọ̀ jẹ́ ni wọ́n ní bó ṣe rí yìí ìlànà ẹlẹ́gìrì èrò tì ní lójú ogun ni làwọn èjà fún ẹ̀tọ́ àwọn o táwọn ọ̀bá fẹ́ kọ́ wọlé ọ̀nbẹ ní ojú ìwé kẹsàn-án ìwé ìròyìn ti the punch tó jáde fún tòní tẹgbẹ́ asùn pé ìpàdé tí ó wáyé lónìí ní ọ̀sán bọ́lá ó ṣe rí ọ̀yà hmm. ìyanṣẹ́lódì ọ̀bẹ rẹ̀. bó ti ṣe rí nìyẹn o ìròyìn yẹn káàkiri náà ló wà gbogbo ìwé ìròyìn náà ló sì gbé ojú ìwé kọkàndínní ọgbọ̀n ló wà nínú ìwé ìròyìn Saturday Sun ẹ̀wá jẹ́ ń gbéra pápápá aláìṣe àtúnwé asán ká máa lè ṣó ní ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune níbi tí ọ̀rọ̀ ti ń jáde lágbo òṣèlú sì ni ọ̀rọ̀ ọ̀hún gbà tí àwọn àgbààgbà ní apá ti Niger Delta tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ni máa fi ọwọ́ gbáyà wípé níta wọn níta wọn o èyí téèyàn ó ṣe ó yẹ kéèyàn lè wí kó sì takú díẹ̀ ni wọ́n ní àwọn ò ní faramọ́ ẹnikẹ́ni eléyìí tó bá jẹ́ olùdíje dupò ààrẹ tí kì í bá ti ṣe ẹnì tó wà o láti apá gúúsù orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní èyíkéyìí àdíje dupò ààrẹ tó bá lè jẹ́ lápá àríwá ló ti wá àwọn òṣìṣẹ́ takò ni bí wọ́n ti ṣe ń gbé ọ̀rọ̀ náà jáde ní eléyìí tó jẹ́ abíàsíà ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ àgbààgbà tí wọ́n ń pè ní pandẹ́fù ní ẹ̀ka ti Niger Delta ní ọ̀rọ̀ yẹn ló gbé ti ń jáde Pan Niger Delta Forum wọ́n fi ọ̀rọ̀ náà síta wọ́n sì bẹ̀rẹ̀ sí nínà ẹ̀ka àkìlọ̀ fún gbogbo ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè wa Nàìjíríà wípé kí wọ́n mọ̀ fún ẹnikẹ́ni eléyìí tó bá wà ní apá àríwá ní tíkẹ́ẹ̀tì o torí pé àwọn ò ní ṣe bẹ́ẹ̀ ṣègbè lẹ́yìn irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n ní ní tàwọn ń tàwọn àwọn tí àwọn ń fẹ́ òun náà ni kò jẹ ẹni tí ó wà bóyá lápá gúúsù gúúsù ilẹ̀ yìí àpá ìwọ̀ oòrùn gúúsù ìlà oòrùn gúúsù tòun àárín gbogbo orílẹ̀-èdè Nàìjíríà fún ipò ààrẹ lọ́dún 2023 wọ́n ṣe é ní àlàyé nínú ọ̀rọ̀ wọn o wọ́n ní ọ̀rọ̀ kan ìtí ń jáde ní abala àsíá àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn tí wọ́n jẹ́ ti apá àríwá alẹ̀ yìí tí wọ́n ń takò ọ̀rọ̀ sọ́wọ́ sí ọ̀rọ̀ tó jáde látẹnu ẹnì tí í ṣe alága fún àwọn gómìnà lápá gúúsù ilẹ̀ yìí títún ṣe gómìnà ti ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Rotimi Akeredolu lẹ́yìn tí fi ń sọ̀rọ̀ wípé ṣe rí i bí òun ti ṣe ń wí yìí o yọ̀dà kápín eré ká láre o kẹ́nìkan kan ṣọ́ọ̀ṣe láti fún ẹnikẹ́ni ní tíkẹ́ẹ̀tì láti apá àríwá láti wá díje dupò ààrẹ lọ́dún 2023 tó wá jẹ́ pé àwọn ẹgbẹ́ òun àwọn wá ń pé kíá ni ń sọ̀hún wọ́n ní irú tí Akérédolú ń sọ̀hún gangan wọ́n ní kódà tó kò sì kì í ṣe nǹkan tọ́tọ́ fún ìjọba àwarawa wọ́n ní kódà ìdúnkokò gbá ẹ̀ làwọn rí sí ó sì yẹ kó pàdé ọ̀rẹ́dà nírú tí ń jáde ní ẹnu rẹ̀ hùn ó ní ẹgbẹ́ àwọn àgbààgbà lápá Niger Delta wá ní ẹ̀sìn àmọ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ pé ọ̀rọ̀ tí Akérédolú sọ ń pé ọ̀dà kẹ̀ lẹ́nu yín kẹ̀ wọ́n lọ́n gan tẹ̀ ń wòye àwọn náà ò ní faramẹ́nikẹ́ni tó bá wá láti apá àríwá o bọ́lọ̀ ṣe ń jáde nìyẹn láti ọ̀dọ̀ ẹni tí ṣe akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ pandef gangan ìyẹn Ken Robinson níbi tó ti fi ọ̀rọ̀ léde ó ṣe àwọn àfiwé àfiwé ẹlẹ́lọ́ọ́ àfiwé sanpanatọ́ pọ̀ ẹ̀ẹ́rì tán ojú ìwé karùn-ún ló wà nínú ìwé ìròyìn Saturday Tribune àmọ́ ọ̀rọ̀ míì tó tún jọ abala kan náà ni wọ́n gbé sí lójú ìwé òun níbi tí ẹnì tó jẹ́ emir ti èyí ti ṣe ti Bauchi Alhaji Rilwanu Suleimanu Adamu tí òun ti da ọ̀rọ̀ sí ìgboro ayé ò ti ń pé ẹ wo ọmọlẹ́dẹ̀ Nàìjíríà ẹ sọ ṣe o ẹ má ṣe ẹlẹ́sìnmẹ̀sìn ẹ má sì ṣe ẹlẹ́yàmẹ̀yà ẹ má ro à ń ṣègbè nípa kankan àbí kankan o láti fi sọ pé ẹ ń tẹ́ ṣe àtìlẹ́yìn fúnra èyí fún ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó ní tí yóò dáa ní kẹ́ ẹ jẹ́ kí igi tó tọ́ kí ó jẹ́ pé òun náà la lò ibi yòówù tí ọba àti wá kí láwa máa sọ pé yébí gbogbo wa ṣé bá ọmọ nàìjíríà kan ní gbogbo wa hmm. orin tí òun kọlì yẹ ọ̀rọ̀ tiẹ̀ náà sì gùn belenja lèmi já ojú ìwé karùnún ìwé ìròyìn Saturday Tribune. bó o ṣe já belenja yẹn ni ó mi náà já eléyìí sí i lágbo òṣèlú yìí náà ni inú ìwé ìròyìn ti Saturday Punch náà ni mo ṣì wà ń wò tí ìmútojú mi kúrò ń bẹ̀ tán àmọ́ mi rí àkọlé kan ní ojú ìwé kẹrin bẹ́ẹ̀ níbi tí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìpàdé àpérò èyí tí ẹgbẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress fẹ́ ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bàbá mà fi ọwọ́ gba ẹran láyà yàtọ̀ sí egungun o ó pé ntọ́ mọ̀ lòun lòun mọ̀ o èyí tóun ọ̀bá sì mọ òun ọ̀mọ́ ntọ́ mọ̀ tọ́dájú ṣáká ni wípé láti rọ́ṣọ mọ́ àwọn ọ̀dọ́ gbé wọn pọ̀n sẹ́yìn kó òun sì dúró tì wọ́n gbágbágbá láti lè jẹ́kọ́jẹ́ yìí pé wọ́n ó jígbó ní ọdún 2023 níbi ètò ìdìbò gbogbogbò tí wọ́n sì jẹ́ pé wọ́n jáwé olúborí ńlọ́jẹ̀ òun lógún bólógún ẹ̀rú ti ṣekú táṣọ rẹ̀ tọ́jú ọ̀kan oṣù ààrẹ orílẹ̀-èdè yìí ajagungbébọn ti Muhammadu Buhari olúlulẹ̀ wa nílùú Àbújá ń bàbá ti fọ́ kóńkó rẹ̀ mọ́lẹ̀ ó pé níbi ètò ìdìbò èyí tí ń bọ̀ ní inú oṣù kejì ọdún 2023 ó pé òun fẹ́ kí àwọn ọ̀dọ́ òun rọ̀ wọ́n o kí wọ́n bọ́ ta lógúnlógún kí wọ́n bọ́ ta lọ́gbọ̀nlọ́gbọ̀n kí wọ́n sì mọ èyí tí a bá fẹ́ yà sí lágbọn títí tukọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà nígbà tí òun náà mọ sọ̀rọ̀ ẹni tí ṣe olórí òṣìṣẹ́ ọ̀jọ̀gbọ́n Ibrahim Gambari àti nígbà tóun náà sì tún fiṣẹ́ ààrẹ jẹ́ ẹni tí ṣe akọ̀wé ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Boss Mustapha ni wọ́n fi iṣẹ́ ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà jẹ ní àkókò tí wọ́n pẹ́ wọ́n ṣe ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ọ̀dọ́ láti ṣí wọn yè làwọn lójú láti jẹ́ pé wọ́n tọ́ wọn sọ́nà wípé ẹ má pa kéré ẹ má sọ wípé àwọn àgbààgbààgbà ló lè ṣètò àkóso orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀yin gan gẹ́gẹ́ bí ọ̀dọ́ ọ̀pọ̀lọ yín pé ẹ̀rí ti ń lọ ojú yín sì là níbi tí ayédèdúró yìí ẹ mọ̀ pẹ̀ kéré lọ́jọ́ orí ẹ mọ̀ jẹ́rù ọba yín ẹ mọ̀ jẹ́ káwọn òbí yín ó kó ìpayà sí yín lọ́kàn wípé à dákun o ìdákun torí ọlọ́run o ìmọ̀lọ́rẹ̀ ìṣòṣèlú o ẹ ṣòṣèlú ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ̀yin náà lẹ́ẹ̀ fọ orílẹ̀-èdè wa nàìjíríà mọ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà nígbà tí ń fiṣẹ́ yẹn ran akọ̀wé ìjọba Boss Mustapha tí ẹni tí sì tún ṣe olórí òṣìṣẹ́ ọ̀jọ̀gbọ́n Ibrahim Gambari ń fiṣẹ́ yẹn jẹ́ wọ́n ní ó jẹ́ dídùn inú ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wípé òun dìde lórí àpèrè lọ́dún 2023 ọ̀dọ́ ní ọ̀tẹ́wọ́ gba ètò àkóso torí náà gbogbo ohun tí ọ̀bá nẹ̀yìn ọ̀dọ́ ni ẹ jí ọ̀nà yín ẹ kàwé ẹ lọ́pọlọ ọpọlọ yín ẹni òtò ilẹ̀ nàìjíríà wọ́n lọ wípé òun gẹ́gẹ́ bí ààrẹ muhammadu buhari nígbà tó ń tọwọ́ gba ètò àkóso lọ́dún 2015 gbogbo màá ṣe léyìí màá ṣe léyìí màá ṣe tọ̀hún màá ṣe tọ̀hún kì í ṣe pé òun ò ṣe kì í sì ṣe pé òun ò fẹ́ ṣe àwọn èyí tó òun ò bá tí ì ṣe èyí tó ń sì ti ṣe tí o tí ì fojú hàn kì í ṣe wípé òun ò ní kéde ẹ̀ síta tàbí fún aráyé rí èyí tóun ò sì tí ì ṣe kì í ṣe pé kò ní jẹ́ tí súnṣe wípé níwọ̀n babẹ́lẹ́ ń já tó kù tóun ò fura káàsá àwọn palẹ̀rù òun mọ́ kúrò lóróyè yìí ẹ mọ̀ rò pé gbogbo tóun ní ọwọ́jà àwọn ò dé bá láàrin ọdún mẹ́rin tí ò dé bá tí òun tó fi mú ọdún mẹ́rin ẹlẹ́ẹ̀kejì pọ̀n ẹ mọ̀ wàá rò wípé òun ò ní fọwọ́ bà wọ́n kódà tí wọ́n ní àṣeyọrí ṣùgbọ́n nígbà náà lọ wọ́n rìn bíi pé àgbàlagbà ni kí ni kò lókun àgbàlagbà ni kò ní agbára Buhari ti gbó Buhari ti dàgbà ọ̀dọ́ làwọn nílò kò sí wàhálà òun ti ṣe tòun òun sì ti ṣèwọ̀n tó ń lè ṣe òun ó sì ṣèwọ̀n tó ń lè ṣe délẹ̀délẹ̀ ṣùgbọ́n ìyẹn ọ̀dọ́ náà ẹ ti ẹ̀ wọbẹ̀ náà tí ẹ bá ń parúgbó ni ààrẹ Muhammadu Buhari òun gbà ọjọ́ orí ìhun náà ibi òun gbèdé ìní jagbà ṣùgbọ́n ẹ̀yin ọ̀dọ́ ẹ tẹ́rí sí ẹ gbórí wọlé àwa táwa jẹ́ baba àwa ó sì dúró lẹ́yìn yín gbagbagba Post Mustapha ó pé gbogbo ẹ̀yin ọ̀dọ́ yìí tẹ́ ẹ wá bá ààrẹ fún ìlanilọ́yẹ̀ àti ìṣinilétí nípa ètò ìdìbò tí ń bọ̀ àti wípé ètò ìpàdé àpérò ẹgbẹ́ òṣèlú APC ẹ ní ọkàn líle àti àyà digbí láti rí dájú wípé ẹ bọ́ ta ni hmm. ìpàdé àpérò á ṣe àtò wọ́n fẹ́ yan ìgbìmọ̀ ìgbìmọ̀ tí ó rí sí à ń fa èèyàn kalẹ̀ ìgbìmọ̀ tí ó rí sí àwọn tí ó dìbò ìgbìmọ̀ tí ó rí sí ètò ìpolongo bó lẹsẹ̀ ní agbègbà ta ni ká dúró tì ta ni ká ṣàtìlẹ́yìn fún ìyóò kọ́ lọ́yẹ kẹ́ ẹ mọ́ gbélégbáyà káàkiri àlẹ́yìn gangan ẹ ní èròǹgbà láti díje dupò a sì dúró tì yín ńlá rẹ wí ọmọ ẹlójú ìwé kẹrin ìwé ìròyìn ti Saturday Punch. ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ eléyìí ti ọ̀jẹ̀mọ́ta rẹ̀ ojú ìwé kẹfà ìwé ìròyìn Saturday Tribune ìrẹ̀ lèmi náà mọ̀ ká mọ̀ níbi tí ẹnì tí í ṣe gómìnà ti ìpínlẹ̀ Borno ìyún ọ̀jọ̀gbọ́n Babangana Zulum tó ń ti ń fi léde o wípé àní àní ò sí o ẹni tí ò bá jẹ́ ọmọ oyè tí ó jigbó gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àsíá lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC ẹgbẹ́ òṣèlú ọlọ́wọ̀ fún ìbò tààrẹ lọ́dún 2023 ó ní ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni yóò sọ ń tọ̀hún ibi tí àwọn bá fi kele sí ààrẹ gangan iná ni yóò sọ ò wọ́n pé ọ̀rọ̀ yìí ń ló fi léde nígbà tí àwọn ikọ̀ kan eléyìí tí wọ́n pera wọn ní PCG wọ́n ní tí wọ́n kóra wọn sòdí lọ́ọ̀rẹ́ kí gómìnà ti ìpínlẹ̀ Borno náà ni Babangana Sudum ìyẹn ní Maiduguri wọ́n ní àwọn èèyàn náà lẹ́yìn tí alága wọn ti ṣe ọ̀mọ̀wé Aliu Rabiu Kuvais tó kó wọn sòdí lọ rèé kí tó sì jẹ́ pé àwọn gangan wọ́n pé ìgbìmọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ igun tí wọ́n lọ kí gómìnà ìpínlẹ̀ Borno yìí iná ni wọ́n ń pèpè wípé àníṣe ọ̀jọ̀gbọ́n Yẹmí Ọ̀ṣínbàjò òun náà ni kí wọ́n rí i pé ààrẹ ṣe bẹ́ẹ̀ ó gbé kinní ọ̀hún lé lọ torí pé òun gangan ni àwọn yẹn ni wọ́n ń ké tantan wípé kí gbogbo wọn kí wọ́n ṣe àtìlẹ́yìn fún àwọn o láti jẹ́ pé kó jẹ́ pé òun náà ni ó padà di ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà lọ́dún 2023 wọ́n pe nígbà tó wá ń sọ wọ́n ló ní ni ló jẹ́ pé ọkàn wọ́n ti kéde pé àwọn o àwọn fẹ́ jígbó káwọn ó sì dupò ààrẹ nàìjíríà wọ́n láwọn bíi gómìnà ní ìpínlẹ̀ èkó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́lá tinubu gómìnà ìpínlẹ̀ ti ẹ̀bọ̀yìn dave umahi gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ imo ìyún tó tún jẹ́ sẹ́nitọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí Rochas Okorocha wọ́n ní tó fi dórí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Abia tó náà tún jẹ́ sẹ́nitọ̀ lọ́wọ́ báyìí ìyún sẹ́nitọ̀ Orji Uzor Kalu wọ́n ní gbogbo wọn ti sọ yanya pé ààrẹ afẹ́ bọ́pò tẹ́ ẹ bá kú mẹ́ wọ́n ní àmọ́ lóòótọ́ ni wípé igbákejì ààrẹ Yẹmí Ọ̀ṣínbàjò tí ì sọ tiẹ̀ jáde ọ̀mọ̀wé àlíwá ni àwọn làwọn ń gbẹnu rẹ̀ sọ àwọn sì rí i pé ọ̀ka tòó tó bẹ́ẹ̀ ọ̀kájú ẹ̀ ní tìmọ̀ ní tòye àwọn sì fẹ́ kọjá pé òun làwọn yòókù náà gbárùkùtì wọ́n ní ibẹ̀ náà sì ni gómìnà tí wọ́n lọ bá gómìnà ìpínlẹ̀ Borno ti hàn gbogbo tí ẹ bá wà ọ yé mi bọ́sẹ̀ á yé mi tóun ààrẹ gangan ìní ọ̀sọ̀ bíi tí gbogbo ẹ̀ ọ́ bá lọ lọ́wọ́ ọ̀sàlẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ òṣèlú eléyìí tó jẹ mọ́ ti ìpínlẹ̀ Èkìtì Èkìtì kété léyìí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tí wọ́n pé ìbò abẹ́nú tó wáyé ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní ọdún yìí léyìí tí wọ́n fi pé ta ni yóò jẹ́ bẹ́ẹ̀ tí ó di ipò gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n ní ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ni máa jáde báyìí o ẹnì ó wọlé nínú ìbò abẹ́nú ìyún Oyèbánjí tí wọ́n pe àwọn yòókù tí wọ́n wọlé mẹ́fà yòókù tí wọ́n wọlé tí Bámidélé wà lára wọn tí wọ́n ní àní àní ò sí o àwọn ò gbéra ni Ọpẹ́yẹmí Bámidélé àwọn ò sì máa lọ sí ilé ẹjọ́ ni fún pé Bíọ́dún Oyèbánjí ńlọ́jáwé olúborí nínú ìbò abẹ́nú wọ́n ní àmọ́ ní báyìí ó ti pàdé ọ̀rẹ́dà Bámidélé ti ní òun ọ̀lọ́ ilé ẹjọ́ kankan mọ́ ní báyìí òun ti gbà wípé ẹnì ọ̀wọ́lé ti wọlé Oyèbánjí ló wọlé àwọn náà ó sì ṣe bẹ́ẹ̀ àwọn ò gbárùkù tì í wọ́n ní ọ̀rọ̀ yìí gangan òun ló mọ̀ fílédè ìfílédè rẹ̀ tó sì fílédè lánàá òde yìí ní ìlú Adó Èkìtì wọ́n ní inú àwọn èèyàn mọ̀dún ńgbà tó náà ó sì mọ̀ sọ̀rọ̀ Oyèbánjí ní abẹ́ẹ̀rí nǹkan ṣe rí ìjáwé olúborí òun nínú ìgbà abẹ́nulẹ́gbẹ́ òṣèlú APC láti díje dupò gómìnà nípínlẹ̀ Èkìtì lọ́dún yìí àní àní òsì àmọ́lé iná ni àwọn ò fi ọ̀rọ̀ náà ṣe torí pé ṣe é lẹ̀ ní ṣe é bá o ó ní gbogbo nǹkan tí Fáyẹmí ti ṣe gómìnà Fáyẹmí tó jẹ́ àṣeyọrí rẹ̀ iná ni àwọn ò lò fi ṣe ọ̀pákùtẹ̀lẹ̀ jíjáwé olúborí ojú kẹfà ìwé ìròyìn Saturday Tribune ló wà belenja ni mo rọra já ń bẹ̀. belenja tó rọra já yẹn ẹ jẹ́ kí a tún lọ síbi ìròyìn èyí tó ní í ṣe pẹ̀lú agbo òṣèlú náà ni torí wípé bí náà tán ní aṣọ ẹ̀jẹ̀ ọ̀tán lè é kán ó ní o ìròyìn yìí kàn kó sínú ìwé ìròyìn méjèèjì tí ń bẹ ní ọwọ́ tèmi àbápẹ́ ní operation seven seven ni mm. torí pé lójú ìwé keje ìwé ìròyìn ti Saturday Punch bó ṣe wà ń bẹ̀ níbẹ̀ lójú ìwé keje ìwé ìròyìn ti Saturday Vanguard sínú ìwé ìròyìn ti Saturday Punch ni wọ́n ti jẹ́ iṣẹ́ yẹn àwọn ẹgbẹ́ kan wòye o wọ́n wòye wípé láàrin àwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ iná ni ọ̀rọ̀ ipò ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wà ní ọdún 2023 tètò òdìbò gbogbogbò tí yóò wọlé dé wẹ́rẹ́ àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún ètò ìdìbò lábẹ́ àsíá ti pé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún aṣíwájú bọ́lá ahmed tinubu èyí tí ó ti fìgbà kan rí jẹ́ gómìnà nípínlẹ̀ èkó tó sì tún jẹ́ adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní ilẹ̀ wa Nàìjíríà ni wọ́n ní aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ṣe ọmọ tó sì jẹ́ ògbóǹtagí ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní tó ti bá síta gbangba wípé òun o òun fẹ́ lọ rèé díje dupò ààrẹ lọ́dún 2023 tí gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ náà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì pé ọ̀yá kò gbéra ńlẹ̀ wọ́n ní ní tó wá wòye wípé àwọn méjì ló tún fẹ́ dàbí ìgbà wípé wọ́n tún fẹ́ mọ́ pé àwọn ọjọ́ lọ́kìtì pípọ̀ pẹ̀lú ti adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú ti APC tó sì jẹ́ pé méjèèjì ọ̀hún ọmọ oyè lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú olórogún kejì ni ẹ̀yìn ẹgbẹ́ òṣèlú alátakò ti People's Democratic Party tí wọ́n jẹ́ wípé gómìnà ìpínlẹ̀ Sokoto ìyún Aminu Tambuwa tó ń ti gómìnà ìpínlẹ̀ Rivers Yeson Wike wọ́n pè méjèèjì ọmọ ẹgbẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ti PDP níwọ̀n wọ́n pè méjèèjì lábẹ́nú wọ́n ti ń kú yànmùyànmùyàn wọ́n sì ti ń sọ̀rọ̀ táwọn èèyàn ti ń jẹ́ alátìlẹyìn tiwọn náà ti ń sọ pé sọ mọ̀ pé Wike ó lọ sípò ààrẹ sọ mọ̀ pé Tambuwa ó lọ sípò ààrẹ wípé lẹ́yìn àwọn méjèèjì hùn tí wọ́n ti fẹ́ gba bí àṣẹ ẹgbẹ́ òṣèlú PDP wọlé pé kò tún sẹ́lòmíì mọ́ lẹ́bí àsìá ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ju aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ pé àwọn wá jẹ́ kí wọ́n jẹ́ mẹ́ta báwọn wípé tí Tinubu bá wá látàbí àsìá ẹgbẹ́ òṣèlú APC Tambuwa àti Wike lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party ajẹ́pin ajẹ́ mẹ́ta wípé kò tí ì sẹ́nì kẹrin kankan mọ́ tó tún lè yọjú ńgbà tí wọ́n tún wá máa gba ìmọ̀ràn fìmọ̀ràn sọ́wọ́ àwọn ẹgbẹ́ ọ̀hún ti ń ṣàtìlẹ́yìn fún ètò ìpolongo òdìbò adarí àpapọ̀ ẹgbẹ́ òṣèlú eh, APC nílẹ̀ yìí aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ alátìlẹyìn Tinubu ẹ ti bá ẹyẹlé yín ẹyẹlé yín ti bọ́ jẹ ó ti bọ́ rẹ̀ mu ẹ mọ̀ wá yẹrí wípé ẹ dáadáa o ní ibi tí àwọn dé dúró yìí ìlànà ọ̀pọ̀ èrò hmm. ní jẹ́ kí ọkọ̀ ó kún hmm. ẹlẹ́gìrì èrò tí ń lójú ogun ìní ẹ jẹ́ kí àwọn òfin rọ́ṣọmọ́ Tinubu ń di o hmm. kọ́mọ̀ bá jẹ́ pé ètò àkóso sí ipò ààrẹ yóò bọ̀ sí ọwọ́ ẹgbẹ́ òṣèlú alátakò ojú ìwé keje ìwé ìròyìn méjèèjì ẹ já lọ sí ojú ọjà ká já sí bá a bá padà dé mò ń bọ̀ nípínlẹ̀ ọ̀yọ́ ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lẹ́ tó òṣèlú náà ni ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. promise me you'll máa di ṣíṣí fún gbogbo ọ̀tọ̀kùlú onífàájì gbogbo ọmọ jayéjayé túmọ̀ rírì ìgbádùn lẹ́yìn iṣẹ́ òòjọ́ ó yẹ jẹ́ lọ péjú pésẹ̀ sí ibi ìgbafẹ́ alárànbarà irú exclusive bar grand opening and valentine party ìgbẹ́látùngbà àti ìgbẹ́látùn skẹlẹ tó gbásìkì nígbà tí ẹ bá ń ṣe ìfilọ́lẹ̀ àti ṣíṣí ibi ìgbafẹ́ alárànbarà náà irú exclusive bar ẹ̀yin bọ̀bọ̀ àti bèbí tó gbọ́n pa ẹ̀ ó yẹ nìṣó níbẹ̀ ọkọ̀ òjọ̀kan jíjẹ àti mímu tó tutù dọ́kàn ló máa wà ní sẹpẹ́ fún ìgbádùn gbogbo ènìyàn àwọn gbajúgbajà dẹ́ni kò ṣónú máa wà ń bẹ̀ ìdòwú santana àròlé ayéfẹ́lẹ́ ló máa fún ní àlùjọ tó kan lè gbọ̀g gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n ṣíṣe lójú ẹ̀ àti nǹkan ní ṣèwọ́ṣèwọ́ fúnkẹ́ yẹn náà MC Pluto ló máa darí ètò aago mẹ́fà ìrọ̀lẹ́ ni gbogbo ètò máa bẹ̀rẹ̀ àǹkójú de bìkan sí torí ìyàrá olóyè tó ti àbò tó gbogbo ń bẹ inú exclusive bar grand opening and valentine party lọ́jọ́ monday february fourteen ní euro class and suites tí wà ní thirty aláfíà venue oníyọ̀lẹ̀ estate ring road ìbàdàn fẹ́kùnrẹ́rẹ́ àlàyé àti gbígba àyè sílẹ̀ máa pe zero nine zero seven zero nine six five seven three nine euro exclusive bar grand opening supported by jadania. mo fi yin bàbá dáadáa. mímí máa mi lù bàdé iṣẹ́ agbára máa ṣe. balógun ló jíjà àti ra ogun láì bẹ̀ bọ̀. bí bàbá àdúrà ak forty seven ṣe ń wọ̀ lù Ìbàdàn. orí òkè ní ọmọ wọ prayer mountain. tó wà lápàtẹ́rẹ́ ní gbogbo èèyàn ti máa ní ìbápadì Ọlọ́run nínú ayé wòlíì rẹ̀. bẹ́ẹ̀ ni àkànṣe ìpàdé àdúrà seventy two two hours with God látọjọ́ Thursday seventeen Friday eighteen àti Saturday nineteen February twenty twenty two àkórí ẹ̀ no more war Jésù fúnra rẹ̀ tó máa fòpin sí gbogbo ogun máa gbẹ bọ̀ ọ̀pọ̀ olórí ẹ̀mí ló máa pẹ̀lú ìlàjà akébódé ọlọ́run sọ bẹ́ẹ̀ ní kẹrọ ajé ológo dídé olùṣọlá ma prọfẹ peter olùdélé ọkọlá ìṣòro ọjọ́ pípa yẹn máa dání nínú àdúrà nígbà tí àṣẹ bá ń tẹnu wòlíì bàbá àdúrà ak forty seven tẹ́lẹ̀ bolúladé jáde sáyé gbogbo gbogbo èèyàn tí bàbá yóò sì máa amáǹtì fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ láti ìwọ́rò rẹ̀ wọ́kọ̀ èjì òkú láti bẹ̀ ní kẹ́ẹ̀tì wọ́kọ̀ apẹ́tẹ́rẹ́ orí òkè ní o máa wọ̀ zero eight zero six six four eight one four five five àkókò tó ayé rẹ̀ fẹ́ sinmi ogógó. Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, German and bean porridge, a bowl ewa going to mentioned but a few. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Modakeke, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106 080 3420 9106. Country Kitchen, so sweet. With gratitude to God for a life well lived in the service of humanity, we announce the transition into glory of our patriarch, father, grandfather, great grandfather, uncle, and kingsman, Assistant General Superintendent, Pastor Jacob Kolakbo Awe JP, aged 95 years. Burial arrangement, February 14th, 2022. Service of songs, venue, Odono Residence at 4 p.m. February 15th, service of songs, venue, Odono Residence at 4 p.m. February 16th, line in state, venue, Odono residents at 10 a.m. Wake up service at Odono residents at 3 p.m. February 17th, line in state, venue. Oluyole residents at 10 a.m. Wake up service at the same venue at 4 p.m. February 18th, interment service at this Oluyole residence at 9 a.m. Service by the Graveside and Committal to Earth, strictly for family members at 10 a.m. Thanksgiving service at CAC Olubode Odono Ibadan at 11 a.m. Entertainment of guests at Kakamfo Inn and Conference Center, Ibadan. Announcers, the family. kádàmú jìnnà tó bá fẹ́ fẹ́ ránṣẹ́ láti nàìjíríà lọ sílùú amẹ́ríkà o. èyí jẹ́ express ló lè ṣe láìsí magomago fásikẹ́ àtàkẹ́wò worldwide sá ni wọ́n wò. ìgbà tó bá tó bá ní sèbálẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó bá tó kọ̀ǹkọ̀ ní sèbálẹ̀ odò AAJ express àwọn làgbàlẹ̀gbọ́n nípa káfẹ́ rò ránṣẹ́ láti lu nàìjíríà lọ sókè òkun ẹ̀yin tiwa níbàdàn nílé olúyọ̀lé tẹ́ fẹ́ fi rò ránṣẹ́ sókè òkun ìfọ̀kànbalẹ̀ ti dé o pẹ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí wọ́n tún ti wá tẹ̀dó lẹ́ka sílùú ìbàdàn ìyẹn AAJ express pẹ̀lú owó t tí ò gani lára ni wọ́n máa bá ìdílé fa ẹrù ẹ sílùú USA Canada Europe UK South Africa tàbí Ghana ambassadọ wọn tó jọmọ bíbí ìlú Ìbàdàn ìyẹn mọ́gàjì ọ̀làdẹ̀jọ aláàjì lukú jazz tí wọ́n ń gbé nílùú New York New Jersey ó wà níbẹ̀ fún ẹ̀rí àrídájú ọ́fíìsì wọn nílùú Ìbàdàn kalẹ̀ sí Glory Resort Center plot one one three MKO Abiola Way beside Capital Building Adioye roundabout Ring Road Ìbàdàn ẹ sì tún lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero nine zero two two nine six eight two five six tàbí zero seven zero eight three zero zero one five eight zero doorstep delivery ní aaj express because we save you from stress and we deliver cheaper. àjọ ìbàdàn urban flood management project iufmp lórúkọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ń kéde fún gbogbo àwọn èèyàn wípé iṣẹ́ àkànṣe ṣíṣe afárá ńlá yóò bẹ̀rẹ̀ lórí odò ògbèrè tí ó yà lọ́nà ọlọ́run ṣògo sí amúlòkọ àkànrán níjọba ìbílẹ̀ ọ̀nàrà nílùú ìbàdàn ní sunday ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 2022 tá a wà yìí èyí jẹ́ lára àwọn iṣẹ́ àkànṣe ṣíṣe ojúsàn gbígbòòrò àti afárá ńlá fún omi láwọn agbègbè kan fún dídènà ìjàmbá ẹ̀kún omi nílùú Ìbàdàn látàrí èyí orí afárá ògbèrè tí ó yà yóò di títì pa ní Sunday ọjọ́ kẹtàlá oṣù kejì ọdún 2022 tá a wà yìí èyí túmọ̀ sí pé ọkọ̀ àti ọ̀kadà kò ní lè gba orí afárá náà kọjá láti ọjọ́ kẹrìnlá oṣù kejì iṣẹ́ náà yóò sì gba tó bíi oṣù mẹ́rin gbáko fún ìrọ̀rùn gbogbo aráàlú kọngilá ti pèsè ààyè tí ọkọ̀ àti ọ̀kadà yóò máa gbà sí ẹ̀gbẹ́ kan lójú odò yìí yàtọ̀ sí àwọn ọ̀nà agboolé láti ọlọ́run ṣògo sí bàbá rere sẹ́ríkì de oríta tí ó yà bákan náà láti pèsè afárá ẹlẹ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ odò fáwọn tó bá fẹ́ fẹsẹ̀ rìn kọjá àwa ń rọ gbogbo olùgbé agbègbè wọ̀nyí àtàwọn tó ń lo àwọn ojú ọ̀nà yìí láti bá wa fọwọ́sowọ́pọ̀ kí iṣẹ́ ìdàgbàsókè yìí kó lè bá kẹsẹ̀ járí nítorí ọ̀nà láti máyédẹrùn fún kó wa òun náà ni iṣẹ́ àkànṣe ọ̀hún ni ó fi wáyé o IUFMP ló ní kájàlú ẹ̀kún omi kó lè bá a dìtàn nílẹ̀ Ìbàdàn ajá balẹ̀ à ń tẹ̀ ẹ́ síwájú náà ni ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ náà sì ni ìyàwó ọmọlúàbí hmm. mo pé bá a bá ti dé látọjú ọjà ń bẹ̀ ń ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bí náà là ń bọ̀ ohun tó ní ń ṣe pẹ̀lú agbo òṣèlú náà sì ní ojú ìwé kẹjọ nínú ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ gangan ni wọ́n fi sí o wọ́n pe àgbáríjọpọ̀ àwọn tí wọ́n jẹ́ kánsẹ́lọ̀ kánsẹ́lọ̀ ní wọ́ọ̀dù eléyìí ti ṣe ọ̀tàléní ọ̀ọ́dúnrún ó dín mẹ́sàn-án three hundred and fifty one jákèjádò ti ìpínlẹ̀ ọ̀yọ́ ni wọ́n ti pa ohùn papọ̀ tí wọ́n fi ń ké sí gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé o wípé bàbá ẹ̀ tún gbégbá fún ìbò gómìnà lẹ́ẹ̀kan sí ni wọ́n ní ọ̀rọ̀ yìí ní jáde láti ọ̀dọ̀ gbogbo wọn látẹnu ẹni tí í ṣe alága wọn ọ̀nàrẹ́bù Muili Kazeem Arógodana wọ́n ní wọ́n fi ọ̀rọ̀ yìí léde tòun ti àlàyé níbi àpérò kan eléyìí tí wọ́n ṣe ni wọ́n ní káwọ́ gbogbo ìpè amọ̀ là kalẹ̀ èyí tí gómìnà Ṣèyí Mákindé tí ó là kalẹ̀ pé òun ó ṣe láti ọdún 2019 sí ọdún 2023 ni ló jẹ́ pé ní ọdún àkọ́kọ́ gan iná ló ti mú ìdá àádọ́ta nínú ìdá ọgọ́rùn-ún wọ́n ní ní báyìí gan ó ti mú ìdá márùnléní ọgọ́rin seventy five percent ṣe wọ́n lè yí fi hàn wípé irúfẹ́ ẹni tí ìpínlẹ̀ ọ̀yọ́ ń fẹ́rẹ̀ o ṣe é jẹ́ wípé ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀yọ́ yóò túbọ̀ mọ́ tẹ̀ síwájú ni àti wọ́n péjú síbi àti ọ̀rọ̀ míì pẹ̀lú ọ̀rọ̀ míì tí wọ́n tún sọ ojú ìwé kẹjọ ìwé ìròyìn Saturday Tribune ibẹ̀ ni kẹ́ ẹ ti wò ó táyọ̀ obìnrin. ẹ ẹ sori ròyìn méjèèjì tí mo fẹ́ kà yìí mo kàn fẹ́ jó mọ́ ni ó torí pé a máa lọ báyìí ní inú ìwé ìròyìn ti Saturday Vanguard ní olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Àkànbí ti sọ wípé kò sí ń tọ́jọ́ o pé òun ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ owó ìtọ́jà bíi mílíọ̀nù lọ́nà ogún náírà pé kí gómìnà adégbòyega oyètọ́lá tìpínlẹ̀ ọ̀ṣun kó ìrànlọ́wọ́ fún ti ìgbéyàwó tóun fẹ́ lọ́ọ́ rí ṣe pẹ̀lú ọmọ emir àti ìlú kánò kan ó sì ń tájá o wọ́n kàn kọ ìwé ọ̀hún láti fi ba òun ló kọjẹ́ sí agbọ̀n ti ìjọba ni ìyẹn bẹ́ẹ̀ àwògedengbe fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ìròyìn náà nínú ìwé ìròyìn ti Saturday Punch eléyìí tí ó ní ṣe pẹ̀lú ìmọ̀ràn tí ìjọba àpapọ̀ gba àwọn ọ̀dọ́ wípé fún tipọ̀pọ̀ ṣinṣin àyájọ́ olólùfẹ́ tí ń bọ̀ ní ọ̀túnla ọjọ́ kẹńlá oṣù kejì ọdún tá a wà yìí ẹ ẹ sọ́ọ̀ṣẹ́ o ẹ má jẹ́ kí n tẹ́ ẹ mọ́ jẹ kọ́hàn ilé mọ́ o <laughs> torí wípé àrùn tí wọ́n pè ní HIV AIDS wọ́n ní ó sì wá o bójoojúmọ́ ní sì ń pọ̀ sí kódà wọ́n pé bí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún sí bí ọmọ ọdún mẹ́rìnléní ogún ni wọ́n ń fara kó jù láti pàṣẹ ìbálòpọ̀ kò tọ́ níbẹ̀ nínú ìwé ìròyìn méjèèjì tó bẹ́ẹ̀ mi wá sóyún. ojú ìwé karùn-ún ìwé ìròyìn Saturday Tribune ẹjẹ́ àlọ́bẹ̀ wọ́n pé ilé ẹjọ́ eléyìí tó ga jù lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní wọ́n ti pé ìgbésẹ̀ kan eléyìí tí ààrẹ ilẹ̀ yìí Muhammadu Buhari tó gbé lófin kan eléyìí tí wọ́n pè ní executive order ten léyìí tí wọ́n fi ń pe ìmọ̀ dá gbọ́ fúnra wọn ẹ̀ka tó jẹ́